lẹ́yìn ìgbà yẹn tí a ti dúpẹ́ fún ọlọ́run ọba tá a ti tọrọ àtàlátì fún àtúwájú wa alẹ́bà Muhammad sallallahu alaihi wasallam. ìgbà ìgbàkẹ́ lánàá ni pé bí èèyàn bá ṣe iyèméjì níbi ímánì rẹ̀ àdúrà olè yẹn máa ń ṣe. ànábì wa sallallahu alaihi wasallam ó jẹ́ mọ̀ pé ṣàìtàn náà wá bá ọ̀kọ̀ọ̀kan wa tí ó sì mọ̀ rò wá ní àwọn ẹjọ́ tó lè sọ̀yàn di kèfèrí lára bẹ́ẹ̀ ni kó mọ̀ béèrè wípé ta ló dá nǹkan báyìí ta ló dá nǹkan báyìí ta ló dá nǹkan báyìí tẹ́mi náà ó sì mọ̀ fún lésì pé Allah Allah Allah Allah títí tí ó fi wá padà béèrè pé ta ló wá dá Allah nábì ní tó bá fi dé lẹ́vù wípé èèyàn bá ń rò pé ta ló dá Allah ànábì nígbà náà nǹkan kéèyàn wá ìsọ́ lọ́dọ̀ ọlọ́run kó lọ́dọ̀ ṣàìtàn wàmánà àlẹ́ ẹ̀rọ́dù àní àdàlù khatir lè bá tèlè wọn ní kéèyàn sẹ́rí kúrò níbi èrò burúkú tí ò dá yìí wà iltijahu ila Allah kéèyàn sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run bàtà àlà fi ìdèhàbì ìkúbọ̀ mú èrò adarada yẹn èrò burúkú tó wá sínú ọkàn yẹn ọlọ́ba yẹn mú kúrò mbẹ́. wal yubadiri ila qatiha bi ishtigali bi ghayriha kéèyàn dẹ̀ kíákíá kéèyàn yọra ìkó mbẹ́ kéèyàn máa ṣe nǹkan míì torí tó bá pẹ́ pọ̀ níbi èrò èrò burúkú yẹn nǹkan tí ò dá ó gba ẹ̀mí ọlọ́run kó má wa kó kọ́lá alimaziri rahimahullahu ta'ala àfàgbà alimaziri oníwàlẹ́dì yóò kọ́lu fi adalmana annal khawatir ala qismayn wọ́n ní nǹkan tá a lè rí mú yọ níbi àhàdéèsì ó náà ni pé ọ̀rọ̀ tí mo ń wá sínú ẹ̀mí a sí méjì fa amma allati laysati bi mustaqarra wala ijtalabatha shubha tur'ati eléyìí tí o gbọdọ̀ dúró sínú ọkàn àbílẹ̀ tẹ́ pé yóò fa ìrújú wá òun máa ń wá ó máa ń sẹ́rí wá. fàyè alẹ́ ti tó fàá ẹ̀rọ bíi àlìhà ìyẹn ni wọ́n ń sọ fún wa pé tí ìyẹn bá ti wá káyọ̀tì kù ń bẹ̀ ká gúnrí kù ń bẹ̀ wàhálà àdá eléyìí gan-an lágbé àdìsí tí alẹ́ wàhálà mísìlẹ̀ àyàntọ́lẹ̀kọ̀ ismu alwaswasa lórí irú ìṣesí yìí náà òun là ń pè ní alwaswas ta lọ lọ́run gẹ́gẹ́ mo ṣe sọ fún ọmọ ìyá wa kan ló wà ní pírọ́blẹ́mù yìí lọ́wọ́ kọ́lọ́run dákunjọ kó bá ní là ó ní gbogbo ògbà nǹkan yóò mọ wá sẹ́mi òun pé ta ni Allah ó dàbí ẹni pé ṣàìtàn gan ni Allah yóò sì mọ sí lẹ́mìí nìyẹn so òun ṣẹ̀ṣẹ̀ wá mọ struggle láti máa dára wọn padà tó ń ti bẹ́ẹ̀ ọ̀nà ìkíníyàn ò tí ì gbọ́ ìṣinú dàbí ẹni pé ó ti wá di àárẹ̀ tó tóbi sínú sẹ̀mí ọmọ ìyá wa ìkí ọlọ́run bá aláwọ̀ sọ́nà tára kó bá nílà tó ń dáná bí yìí sọ fún wa yìí tí ò bá tí ì di nǹkan lọ́dọ̀ èèyàn èèyàn ní mọ pàtàkì ẹ̀ kó wá tó di nǹkan lọ́dọ̀ èèyàn ni kéèyàn ti máa bí ọlọ́run bá aláwọ̀ sọ́nà tára kó wọ̀ tá kéèyàn sọra rẹ̀ kó má kéèyàn má bàa rẹ̀ lẹ́nu òní kété tẹ bá ti ń rò ó tó bá ti ń sọ sí yín lẹ́yìn mọ̀ nǹkan náà kan háàzà ta ló dá ilé yìí ta ló dá ilé yìí ẹ wulẹ̀ ẹ má jẹ́ kó débi tí ó ti máa bí léèrè pé wọ́n mọ̀ nìkan náà kan Allah ta ló dá ọlọ́run bá. فكأنه لما كان أمرا طارئا بغير أصل dúfi àbùgẹ́rì lọ́bọ̀rì fi tẹ̀lé wọ́n nígbà tó yẹ pé nǹkan yìí kì í ṣe tó wà nínú ẹ̀mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń wá sínú ẹ̀mí ni ọ̀yin ló sì já sí pé ojú ẹsẹ̀ náà lè yóò yọra rẹ̀ fún bẹ́ẹ̀ tẹ́yìn ó fẹ́rí kù ń bẹ́ẹ̀ torí pé èrò yẹn èrò burúkú èrò tí ò dáa ni ìyá àlébi pé ẹ̀rí wo la ní ẹ̀rí tó bá fẹ́ sọ̀yàn di kẹfẹ́ rí nǹkan tó bẹ́ sẹ́yìn bí kèfè rí a tún wá dọ́dọ̀ pé kan fún wa lẹ́rìí fún un la asla lahu yanzuru fi wa amma al-khawatir al-mustaqarra allati awjabat ash-shubha fa inna ala tadfa ila bil istidlal wa nadhar fi ibtaliha wallahu a'lam ṣùgbọ́n àwọn òrújú kan wà tó máa ń wọnú ẹ̀mí òun tẹ bá fẹ́ tẹ bá fẹ́ mú yẹn kú fún yẹn ẹni bí ẹ̀ sábìṣẹ pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú alukur'an suratul hadith nígbà tó ń sọ pé wal awwalu wal akhiru wà zọ́ọ̀kìrù wal batinu wà huwa bi kulli shay'in alim. fani ada asaru an abdullahi ibn abbas wani ja wa asaru abdullahi ibn abbas wani ja'a wa ja'a fi bidayati qala abu zamil wani ọkùnrin kan tó abu zamil wọ́n wá samak ibn al-walid ó kọ́ ọ̀dọ̀ jẹ́ samak ibn al-walid ahadu tabi'in ọ̀kan náà tabi'in òní kúntù ibn abbas mò ń sọ fún ibn abbas níjọ kan pé mà ṣe ọ̀nà àjíbi òfin lọ sí yánni ṣe àmì ṣáàkì mò ń fíìlù kankan náà kan ní ó jọ ìrújú ọ̀kọ́ rẹ̀ ní oní abdullahi abdullahi abbas sọ fún pé ìdáwà jẹ́ta fi lọ́sí kàṣe án tó o bá ti ń rí nǹkan tó o bá ti ń fi nǹkan kan nínú ọkàn rẹ fakul kó wá sọ pé a'udhu billahi minash shaitanir rajim. àfààní kọlù ọmọ ṣé òun àjìdù ó ayé kí ni nǹkan náà tí mo lè máa rí nínú ọkàn mi. وقد فسر النبي صلى الله عليه وسلم الأسماء الأربعة التي وردت في الآية بقوله ànábì wa Muhammad salam nígbà tí ó fẹ́ ayọ̀ tí wọlé àkèrò ìtumọ̀ ọlọ́ọ̀bá aláṣọ àtàlà àlẹ́ àwùwọ̀lẹ̀ ọlọ́ọ̀bá arókọ ọlọ́ọ̀bá ni wọlé àwùwọ̀lẹ̀ ọba àkọ́kọ́ torí ẹ̀ a lè sọmọ ní Abdul Awwal Abdul Awwal torí pé mini àtúmọ̀ ìlú ààrẹ ta'ala al-awwal.

òṣùṣà àtòròrùn àtòròṣùpá gbogbo àmì yìí pátápátá ọlọ́run bá ń sàn látara àwọn àfihàn wàlbáàkùn ọlọ́run bá sì tó pamọ́ ọba tó pamọ́ ni ọlọ́run bá àlùbáàkì ọlọ́run bá pamọ́ torí pé ojú kankan ò rí kódà ẹnìkan kan ò rí rí wàá wá bí kò lè ṣe ìrìn àlè gbogbo nǹkan wá sábó ti wá pamọ́ tó yẹn gbogbo nǹkan ló wá mọ̀ wọ́n ní àdúgbàtà nípa muhammad sallam tó wá ń ṣàlàyé àyà yìí ànábì ní aláùmọ antal awwal fọlẹ́ ìṣàkọ́bùlákà ṣẹ̀yìn ìrìn ọlọ́run wo la kọ́kọ́ ìṣàkó ṣáájú rẹ̀ wà antal akhir ìwọ ló kẹ́yìn nǹkan kan ò tún ní lẹ́ẹ̀kẹ́yìn lẹ́yìn ìgbà tí ìwọ náà bá aláṣọ àtàlá tó bá ti pa gbogbo nǹkan فليس بعدك شيء وأنت ظاهر فليس فوقك شيء ọlọ́run ọba hàn débi pé nǹkan kan wọ̀n ju ọlọ́run ọba lọ wà á ń tẹlifáàtìn falaysa dunaka shay ìwọ lọba tó pamọ́ gbogbo tó pamọ́ kò sí ètò pamọ́ tó wọ̀ ọlọ́run wọ́n gbogbo nǹkan ọlọ́run bá aláṣọ àtàlà ló kọ́ ló rọ̀ kí n ká ẹ̀yìn mẹ́rin ní ìmọ̀ pátápátá. sàwọn zamaniya ilẹ̀ awọ́lì wọlé ààfẹ́ bóyá ní àsìkò là ń sọ bóyá nígbà bẹ̀rẹ̀ àbí nígbà parí amọ̀lùmọ̀kàníyà àbí ní ààyè yẹnni fi zọ́ọ̀hìn wọ̀n bá fún un. Allah subhanahu wa mọ̀kọ́dúnmọ̀ gbólóhùn táwọn fi sọ yìí aláhùnmá antal awwal falaysa qablaka shay wa antal akhir falaysa ba'daka shay wa anta zahir walaysa fawqaka shay wa antal batin falaysa dunaka shay ẹgbẹ́ ti mọ̀kọ́dúnmọ̀ àdúrà ìbáfẹ́ bẹ̀rẹ̀ fún kankan ìkọ̀kọ̀ wí àwọn gbólóhùn síwájú.

tá a máa ṣe tá a bá jẹ gbèsè. ìgbà tó wà yìí à ní ìsìn bàbá ní ẹni tí ò jẹyàn lówó kó ní ọwọ́ bóyá làásù rẹ nìkankan àwọn ọmọlẹgbẹ bẹ jẹ gbèsè. àwọn ọmọlẹgbẹ ó gan jẹyàn lówó so láwọn tí ò ní bùkátà so táwọn ọmọ yẹn kéwù tí wọn ní bùkátà àtẹtẹ ẹ bá fi tẹ èmi àti tí ajọ jẹ́ bàbá bùkátà ń so tá a nítàn so abùkátà sí ká máa dùn àì of course tá a bá fọtọ ọlọ́run dàpọ̀ ràn mí lọ́wọ́ báyìí san gbèsè ni, o máa san gbèsè mi o àdúrà là ń ṣe o àmọ́ kò dáa tó ká ṣe àdúrà gbólóhùn tí a máa ń sẹ́yìn torí pé ẹ máa rí i pé ntí ó ntànàbí ó mọ̀ béèrè ńbẹ̀ yóò kọjá gbèsè. ṣùgbọ́n gbogbo àdúrà ọlọ́run bá ń fẹ́ gbèsè nínú kẹ̀kẹ́ yẹn kọ́ lálẹ́ àti sánà o. bẹ́ẹ̀ni ó pe hadith alẹ́bọ̀ mọ̀sánmọ́ sàṣà. anábì ni mo ní akọ̀dà hadith abíọ́lá ń da ẹ̀mọ́ mọ́sí. mo ní akọ̀dà àmúwálẹ́ náà yòrí ìlú àdáà. ànábì ní gbogbo ẹni tó bá gba owó àwọn èèyàn lórí ìdù àdá àhá tó láníyàn fún owó san padà ádàlọ́ àlòrò ọlọ́run bá san wọ́n mọ̀ ní akọ́dà gba lórí ìtùfà àwọn ìtùlá àfàṣà ètò gbà lórí ìka òun ó jẹ́ mọ́lẹ̀ ni ànábì nǹkan àkọ́kọ́ níbi gbèsè ni pé kọ́kọ́ láníyàn àti san tó kọ́kọ́ ṣáájú nìyẹn láníyàn àti san gbèsè tó bá jẹ lórí àníyàn yẹn lọ́wọ́ bó fi fún ọ lọ́wọ́ rírí gbèsè yẹn san tó bá ti wá láníyàn yẹn wà á mọ mú àdúrà lẹ́bà Muhammad salam hadithu Ali ibn Abi Talib ó ní anna mukataban jaa ila.

olówó rẹ̀ wá sọ fún wípé lọ wá iye owó báyìí wá tó o bá ti lè rí iye owó yìí báyìí kó wá o ti dọmọlúwàbí o ti kúrò lẹ́rú o ti dọmọlúwàbí káàtàbù rẹ̀ ṣe ẹ̀gbẹ́ kìíní yẹn ti dàbí gbèsè lọ́rùn rẹ̀ ṣùgbọ́n kò ní fírì kúrò lóko ẹrú àfi kó rí owó yẹn san wọ́n ní ọkùnrin irú èèyàn báyìí

alamanihinna rasulullah anabi ló kọ́ ìrìnà sallallahu alaihi wasallam. law kana alayka mithla jabali síìrì dẹ́yìnì tí n tó tó òkè síìrì tó bá ń bẹ lóyìn rẹ ní gbèsè ní gbèsè tó gbèsè rẹ tí wọn bá kó kalẹ̀ ó máa tó òkè síìrì ní adáhàlọ́hù àǹkà ọlọ́run bọ̀ sọ gbèsè yẹn kọ́ọ̀lì alè wa sọ fún pé máa sọ wípé aláhùnmá ìkfínì bí halálìkà ìkfínì anil haramika wàgìnní bí fọdùlíkà àmà síwáka àdádùn àtàlẹ́bì yẹn jẹ́ mójútó ẹni kò tó bá gbọ́ nígbà báyìí máa tọ̀tún mọ́ rẹ̀ nífi aláhùnmá ìrí ọlọ́run.

ẹ̀gbọ́n tó wà ń bẹ̀ kíkọ́ náà bá ń fẹ́ gbèsè tó wà ń bẹ̀. ebi kò sí ń bẹ̀ pé ọlọ́run bá ń san gbèsè mi àbí ṣùgbọ́n alábì ní aláhùnmá ìsinmi ibi halali ka àni haram ká jẹ́ ká làálì ò tó mi mọ́jẹ́ ronú haram ìwọ̀n tá làálì bá fi tó yàn téèyàn bá fi ronú haram ọlọ́run ti sàánú èèyàn o òṣùnmọ́ kéèyàn jẹ gbèsè. ànábì sọ pé wà á dùn mí bí fọ́dùlẹ́ka rọ̀ mí lọ́rọ̀ pẹ̀lú ọlá rẹ̀ á máa sì wá ta mọ̀jẹ̀ máa lọ ọdún yẹn. nígbà ń bá san èyí tí mi yìí bá san mi yìí tán lé mi ẹlòmíì pé mo ti fẹ́ yáwó rọ̀ mí lọ́rọ̀ pẹ̀lú ọlá ńlá rẹ̀ àtàtì ìfínní ronú pé mo fẹ́ ẹlòmíì àdúrà gbèsè rèé اللهم اكفني بحلالك عن حرامك واجنني بفضلك عما سواك gbólóhùn tá a lẹ́nu wa Muhammad sallam ara gbólóhùn tó kọ wa tá a fi san gbèsè wa nù so kò sẹ́yìn tí ò yẹ fún ọmọ òfin mọ̀ bí oníkálukú wọn níbi ìṣègùn wa ọlọ́mọ sábà ń sọ́jú sí wọn wa. bákan náà nínú àdúrà táwọn ẹbí tó kọ wa náà tó ràn wá lọ́wọ́ láti dúdú sí wa tán òun náà ni ọ̀dọ̀ ẹ̀gbọ́n bọ̀ fún ọ̀rẹ́ aláhùnmá ìní àwùjọ bíi kàmínà lè hábì wọlé azán wọlé ájìzí wọlé kásálí wọlé bókulí wọlé jubulí wọdọlà ìdáyẹni wọ̀gọ́lọ́bà tó rí jà rí ẹ̀rí pé àtìkà àtìkà dùwà ìṣáájú ànábì ò lè mọ́ ká yẹn fi kú lè sọ láti níbi gbogbo òun ànábì ò lè mọ́ ká so ìwọ tó jọmọlé kí ó náà ìwọ ò sí ń bi kó o mọ àdúrà yìí kó o lọ kọ́ màmá rẹ kó o lọ kọ́ bàbá rẹ torí o mọ̀ wípé business tí wọ́n ń ṣe wọ́n ń fi kan yí kan nìyẹn kí wọ́n ṣe wọ́n jù kí wọ́n yí kan ara orí ara dáadáa tí wọ́n náà lè ṣe fún wọn ni pé ìgbà tó o ti dé tó o ti jókòó síbi tán ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ tó o ti mọ gbólóhùn àdúrà nígbà Muhammad sallallahu alaihi wasallam tánàbì ni a máa wí tá a bá jẹ gbèsè ẹ̀tọ́ rẹ̀ ó lọ fún wọn ẹ pé ara dáadáa sí Islam wà nínú ìgbà tí ọkùnrin yìí tó dọ́dọ̀ Ali ibn Abi Talib Abu Talib Ali kò rówó yá ṣùgbọ́n ó wá fún ní ní tó ju owó lọ because àdúrà yẹn ó ju owó lọ kò tó bá kalẹ̀ fún lówó níjọ́ mi tó bá tó jẹ gbèsè yóò tó padà wá ṣùgbọ́n níbi tó ti fún ní àdúrà yẹn ó fi hàn pé gbogbo ọjọ́ tó bá ti ń jẹ gbèsè kò bùkátà sí kó wá sọ́dọ̀ alibna àbí tọ́libna. Allahumma kfini bi halalika an haramika wọ́gìnìní bífọ́dìlìkà àmà síwák rọ̀ mí lọ́rọ̀ kúrò lọ́dọ̀ gbogbo ẹ tó bá ti yàtọ̀ sí rẹ̀ ọlọ́run ẹ̀mí mọ̀ túmọ̀ rẹ̀ gbogbo ẹ tó bá wúra rẹ̀ tó wù lọ́sùn tó wù lọ́sùn pé òun ò nítorí bá sọ fọ́nà kó ń fẹ́ lọ́lọ́run bá máa ń ṣe òun ni yóò mọ rírì pé kọ́nà ọgbọ́n ràn yẹn lọ́rọ̀ kúrò lọ́rọ̀ gbogbo ẹ̀dá àfọwọ́n náà ọba nìkan sonubu náà tá ànábì tó máa fi ń wá ànábì ò lè má sílẹ̀ yìí níbi gbèsè níbi gbogbo sọ̀láàtì ànábì máa ń ṣàdúrà gbèsè ànábì ní Allahumma inni a'udhu bika minal ham wal ajz wal azl àti ham àti àti azl ìbànújẹ́ ni méjèèjì èyí tí máa ń hàn lára èèyàn èyí tí máa ń wà nínú ẹ̀mí méjèèjì ló máa ń ṣẹlẹ̀ sí èèyàn téèyàn bá tí rí gbèsè owó téèyàn yá téèyàn bá jọmọlúwàbí tó lójútì tí ò bá rówó olówó san nam méjèèjì ni wọ́n mọ̀ sí alaham wọlé azam inú rẹ̀ yóò mọ̀ bàjẹ́ ọkàn rẹ̀ yóò mọ̀ bàjẹ́ ara èyí ó sì mọ̀ rí bàmíjẹ́ láàrin wà á rí kàmínà àjẹsí wọlé kásán ìyá ọlọ́run bá mo fi ọwọ́ àṣọ kúrò níbi kíkájà ara lẹ́yìn ẹ bá yáwó ọ̀pọ̀lọpọ̀ gba èyí ó yáwó ẹ ẹ bá rí gbà lẹ́ndìn àníyàn rẹ ti sọ lẹ́ndìn lóòótọ́ ṣùgbọ́n kẹ́ńdìn ò tó dé oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ yóò bá kábi ara kọ̀ ní rí owó yẹn san. ànábì ni wà áwọn bíi ká mílẹ̀lẹ̀ ájẹ̀sì mo fi ọlọ́run wá sọ kúrò níbi kí n kábi ara mi ìrówó tí mo yá mi ò rí san mọ́jì ó ṣẹlẹ̀ sí mi. wàlíkásálì ọjẹ́ gbèsè ọwọ́ agbẹ́wọ́rú ọjà yìí láàárọ̀ àbọ̀kadà ọ̀wá lílá mẹwa mẹ́wàá ní kí lọ́wọ́ àṣẹ ọlọ́wọ́ àṣẹ mi ìṣẹ́wọ̀n ló ti ṣe ìlàkùn ìṣẹ́wọ̀n ló ti ṣe nù àtúwádìí àti ẹlẹ́yà lọ́ra mọ́rúwá yóò wá gbé jáde láago yóò afẹ́gbẹ̀ lílẹ̀ náà ní àti òṣù mọ́ aṣọ mi ni. iṣẹ́ wákàtí mélòó ló ti ṣe ànábì máa wá sọ kúrò níbi alkasa òròjú nǹkan bú lòròjú òròjú èèyàn bá ní fọnú torí kó rojú kò ní fọṣọ torí kó rojú kò ní wẹ̀ torí kó rojú so sẹ́ni tí ò lè tẹ̀mọ̀ ẹni tí ò lè sọgbó léyìí àsọ̀rọ̀jú ṣe tó bá jẹun tó ṣe yọ gbàgbọ́ nǹkan búkú lòròjú ànábì máa wà sọ̀kún ọ̀mẹ́ tó bá fi dàgbà sọmọ náà á ayé rẹ̀ ó ta tí ogun tá a wí òròjú kò jó lè fọnu òròjú kò jó lè wẹ̀ òròjú kò jó lè fọṣọ òròjú kò jẹ́ kó lè gbá bọ́kùn bí tó ti jẹun lọ́bí mọ́ wá sọ bẹ́ẹ̀ nínú tó yẹ àdúrà tó yẹ ká ká ọmọ wa ni alámọ́ ẹni àwọn bí kàmínà lè hàn wọlé azan wọlé ajẹsí wọlé kẹsàn ànábì wa tó sọ pé wọlé bókúl wọlé jòdò àlè bókúl àwọn àwọn ò lè náwó fún rẹ ò lè ná fún ò lè ná fọmọ tó bí kò sí kò sí kò sí kò sí kò sí. àṣẹ fúnra ọlọ́kùnrin ní ọ̀fẹ́ ní ara ẹ̀ pínkú. because òní ọ̀pẹ ṣèṣe pé bí ṣe ń ṣe òní ọ̀pá ọ̀gbá yìí. because when you continue saying kò sí kò sí kò sí ànábì Muhammad sọ ànábì ní la yazalu qawmun yu'akhiruna anfusahum hatta yu'akhirahum Allah àwọn èèyàn kan ò ní yẹ̀ wọn ò ní gbé lẹ́nu tí ó mọ̀ lọ fira wọ́n mọ̀ tó sẹ́yìn wọ́n mọ̀ tóra wọn sẹ́yìn tí títọ́ náà ọba náà ó fi sọ́wọ́ dẹ̀ ní ẹ̀yìn. So when you continue saying you don't ask, don't ask, don't ask, then Allah will say Amen and Àwọn ọ̀dà o kódà yorùbá ò sọ dáadáa nípa àwọn wọn pé àwọn ìlú yìí bẹ́ẹ̀ ni nǹkan àwọn ìlú sí inú obìnrin pé àwọn ògbádùn rẹ̀ aráalé àwọn ògbádùn àwọn àlẹ́yìn náà wà sọ̀kú àwọn èso nǹkan rẹ̀ yorùbá ní nǹkan rẹ̀ inú obìnrin pé níbi tí bá ti ń ra owó mọ́ra àbí kò sí kò sí ẹ̀wá wò ẹ̀wá wò kò sí bó ti gbọ́dọ̀. òun ló fà á ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó àwọn tí wọ́n bá kan bí táwọn lówó sí ló ń wà mú un níwọ̀n bá wá kó o tún kó sọ fún òun lówó òun ló sọ fún òun ní àlẹ́ ìmọ̀ wà sọ kúrò níbi ìjẹ àwọn ọlọ́lọ́run àrẹ̀sọ̀lọ̀ nǹkan bú ni kéèyàn jẹ àwọn because ara ń tọ́nà ọba tó máa ń fàlùbáríkà sísẹ̀mì kéèyàn lò wọ́n lọ́ọ̀yì nínú ẹ̀ wo ni kéèyàn máa náwó fáwọn

ìjìyà rí àmọ́bí wa bí léèrè pípé ọlọ́run ṣe orí kankan fún ọdún tí mo rà ẹ̀ka tó wá ní à kílẹ̀ ìtàn bó ṣe ẹ̀sìn ta tọ́nà ṣe fún mi ẹgbẹ́ òkú ní ẹtí alẹ́ tó nínú wa. kò bójú mu kí èèyàn máa fẹ́rù nǹkan tọ́nà ọba ṣe fún àwọn àti àti ṣe ọlọ́ọ̀ba kò ní pé máa sọ. lọ́sẹ̀ aṣọ tó wọ yẹn òfin dúpẹ́ ni ìtọ́nà bá torí fún ọ tọ́wọ́ fún àgbàràgbà ọlọ́wọ́ bò fẹ́ bẹ́ẹ̀ ànábì wọn wà sọ kúrò níbi àlùbókù bẹ́ẹ̀ ànábì wọn wà sọ kúrò níbi àlùjúbò àlùjúbò ojo ìyẹn jẹ́ ojo kí ni Yorùbá tó sókùtà ẹni tí wọ́n bẹ̀rù àbí. ojó ni ìmọ̀ ń bẹ̀rù lẹ́gbẹ̀lẹ́ pé tẹ́ bá ní ojó ni lágbájá ìtọ́ni pé kí wọ́n ń bẹ̀rù ká. sùwàmẹ́lì wa sọ bí wọ́n mùsùlùmí mùsùlùmí ìmọ̀ ń lòdò. àmẹ́lì wa Muhammad sallallahu alaihi wa sallam àmẹ́lì ni alimusimu lọ́kọ̀wé ju khayrun wa ahabbu ila Allahi min alimusimu àgbà yìí wà fi kulli khayr. صلى الله wasallam ànábì wa محمد صلى الله عليه وسلم. ní مسلمي. tó jẹ́ alágbára olóore ó sì ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí mùsùlùmí ọ̀nà náà ìlágbára yìí mẹ́jẹ ọ̀nà ó bẹ̀rẹ̀ sí sí èèyàn mẹ́jẹ ojú tó àlẹ́ nìkan kúrò níbi ojú níbi tí èèyàn bá lójú nítorí ẹgbẹ́ yẹn ti dìpẹ́ǹdì ẹ̀sìn ọlọ́ọ̀ba àti tàlẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ojú òní jẹ́ kéèyàn lè ṣe bẹ́ẹ̀ tòun ká mẹ́rin máa wà fẹ́ kúrò ń bẹ̀ ní alikásálí wọ̀lùbọ́kọ́lí wọ̀lùdúbọ̀lù èyí tó wá kàn wá gẹ́gẹ́ ni àrẹ́bí ni wàdọ́là ìgbẹ̀yìn gbèsè kéèyàn jẹ kéèyàn ò ní ibi tó dúró lé kéèyàn sì ní tó ń dúró lóko.

الكافرين على المؤمنين سبيلا ولن يجعل الله على المؤمنين الكافرين على المؤمنين سبيلا ọlọ́run mo ti sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn kèsì rí òní rí òní níwé lórí ìgbẹ́ tó bá jẹ́ mọ̀ mí kèsì rí bẹ́ẹ̀ kò ní níwé rẹ̀ lórí ẹ̀ tó bá jẹ́ mọ̀ mí yàtọ̀ ìjọ́ tó bá bára rẹ̀ táwọn kèsì ń gba ẹ síbi ń gba ọdún yìí ìwọ ni kò tẹ́ka rẹ̀ tẹ́kì mọ́ ni gan àdéhùn náà bá di pé òun ò ní sọ ẹ́ di bọ́ọ̀lù táwọn kẹsì ló mọ̀ gbá tọ̀tún ṣàkóso. àbíọ́rọ́ ọba ọlọ́run fún ọ̀ṣọ́ra gbèsè oníkálukú wa bá a jẹ ọlọ́mọta bá nìsan o ọlọ́ba nìsan o. ń pe ń pe nǹkan tó kọ̀ rẹ̀ sí ní kẹ́rin pé. ní jẹ́ ìṣirò ní jẹ́ ìṣirò Islam ò takò ká jẹ kìkì hálà nìyẹn àti jẹ kìkì tá a bá jẹ òun ní kejì sọ pé òjò wò ń lọ́nà àwọn ọmọ sọ pé dàda àwọn tó yẹ kó wọn jìnnà rárá yóò tó bí ọdún ó jáwó mi àtàwọn ní ó lè pè nígbà pé òun ò gbàgbé rẹ̀ èèlò ní gbogbo ọjọ́ ìmọ̀jọ́ mú ṣe wà ní. ṣùgbọ́n mo bí pèpò fi ọkàn mi tó bá fi ọkàn mi ti tàn. ṣùgbọ́n tí mo ìgbó ìṣú ọ̀pọ̀ owó yẹn tó ten thousand naira. ṣùgbọ́n kò kọ́kọ́ ọ̀rá kọ̀ọ̀kan sí ẹ̀mọ́. àbí ọlọ́run bàbá subhanahu wa ta'ala tó gbòògùn tó bá jẹ́ ọlọ́run bá ní fẹ́ gbèsè wa o. àbí ọlọ́run bá tí ò kó má jẹ́ kí ajínigbèsè yẹn kó má jẹ́ kí ajínigbàdé wọn náà ayé ń bí nǹkan náà bá kó tó aṣọ wọn láti ọkọ sọ̀rọ̀ wọn láti rí jùlọ wọn láti láhàwọn wọn láti wọn tán ilà bìlá وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. نعم. وعليكم السلام dọ́ọ̀lùpá new life wọ́n ní kí ni káwọn kan pa new life kí ni àwọn new life mọ̀ kí ni wọ́n ń ṣe ọ̀dọ́ ọwọ́ mi kọ́ lọ́wọ́ kan ti bèrè nípa kí ni Islam sọ nípa mi ìwọ́gbọ̀n mọ́ sí jẹ́ new life wọ́n tó lè dé sí ìgbọ́dọ̀ lè ṣe ìfúnbi ṣe jẹ́ new life ni pé eh, wà wá ẹ̀sìn ìfún mi tó bá ti wá ẹ̀sìn new life mi yóò wá sọ pé tọ́ pẹ̀lú mo ti sọ yìí o ìdájọ́ sọ̀rọ̀ àná abáyé tó ti sàlàyé new life mi. náà jẹ́ mẹ́bí lẹ́tà wọn jẹ́ mẹ́bí ni sórí dọ́gbìn jẹ́ mẹ́bí ni pé òun náà dábẹ̀rẹ̀ pé bíi ìlànà pé mákẹ́tì rẹ̀ network marketing tó bá ti mú yẹn tán wá ó gba igbó náà ti tani àbí kan tó ẹjọ́ ẹjọ́ mú wáyé náà bá tó wá mú yẹn wá èyí mọ̀ á dì fún ìṣẹ̀lẹ̀ tó mo rò pé àwọn kinní yẹn ti wà láwọn bíi ogún ọdún sẹ́yìn tí àwọn èèyàn sọ pé jákujàku ọlọ́run àti wíwì náà wá sí mi wọ́n tọ́jú àwọn ọkọ rẹ̀ padà.

olùwádìjọ́ tó ti wá lékù àwa tẹ̀ nínú lékù nígbà tó wá tẹ̀ nínú ó wá sọ pé òun lọ ní ó láì fún kí ni ó ń ṣe ń bẹ̀ òun ni òun ṣe lékù kí ni wàá sọ fáwọn kí ni wàá sọ fún ó ṣàfẹ́ gbogbo ẹ̀ eléyìí ò kì í ṣe ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ ṣùgbọ́n ìyẹn fèsì gbèsè ayé ìyẹn ni kéwù kàwé kọsẹ́ mẹ́ta tá a ti mọ̀ tipẹ́tipẹ́ nù eléyìí kì í ṣe fẹ́ kíkọ́ kì í ṣèwé kì í ṣe kéwù then ní social media náà àwọn ẹ̀ka àwọn tí wọ́n kàn ń rìn káàkiri ó kàn mọ́ tó jọ́ new life. wọ́n wá tún sáà. tó ń gbọ́ ọdún mẹ́rin ìlú tó ń sáà. Thank you ẹ sì pẹ̀lú èyí tẹ́ ẹ sọ yìí ná ó fi hàn wípé blue light kò ní jẹ́ ojú ọ̀nà tó correct. So, lọ́dà fún tó ebi ti gbọ́ ọlọ́run kọ́mọ́ ti àwọn kọ́mọ́ ti àwọn wa lọ́nà subhanaka allahumma abiyambi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh